lóòkù orí keje. nígbà tí ó sì parí gbogbo ọ̀rọ̀ rẹ̀ ní etí àwọn ènìyàn ó wọ kápánáàmù lọ ọmọ ọ̀dọ̀ balógun ọ̀rún kan tí ó sọ wọ́n fún un ó ṣàìsàn ó ń kú lọ nígbà tí ó sì gbúròó jésù ó rán àwọn àgbààgbà júù sí i ó ń bẹ̀ ẹ́ pé kí ó má ṣàìwá mú ọmọ ọ̀dọ̀ òun lára dá nígbà tí jésù wọ́n fi ìtara bẹ́ẹ̀ wípé. ó yẹ ní ẹni tí ìwọ ìbá ṣe èyí fún nítorí tí wọ́n fẹ́ràn orílẹ̀-èdè wa ó sì ti kọ́ sínágọ́gù kan fún wa. jésù sì ń bá wọn lọ nígbà tí kò sì jìn sí etí ilé mọ́ balógun náà rán àwọn ọ̀rẹ́ rẹ̀ sí wípé. olúwa má yọ ara rẹ lẹ́nu nítorí tí èmi kò tó tí ìwọ ìbá fi wọ abẹ́ òrùlé mi nítorí náà èmi kò sì rò pé èmi náà yẹ láti tọ̀ ọ́ wá ṣùgbọ́n sọ ní gbólóhùn kan a ó sì mú ọmọ ọ̀dọ̀ mi lára dá nítorí èmi náà pẹ̀lú jẹ́ ẹni tí a fi sí abẹ́ àṣẹ tí ó ní ọmọ ogun ní ẹ̀hìn mi mo wí fún ọ̀kan pé lọ a sì lọ àti fún òmíràn pé wá a sì wá àti fún ọmọ ọ̀dọ̀ mi pé ṣe èyí a sì ṣe é. Nígbàtí jésù gbọ́ nǹkan wọn nì ẹnu yà á sí i ó sì yí padà sí ìjọ ènìyàn tí ń tọ̀ ọ́ lẹ́yìn ó wí pé. mo wí fún yín èmi kò rí irú ìgbàgbọ́ ńlá bí èyí nínú àwọn ènìyàn ìsírẹ́lì. nígbà tí àwọn ṣọ́ọ̀ṣì padà re ilé wọ́n bá ọmọ ọ̀dọ́ náà tí ń ṣàìsàn ara rẹ̀ ti dá ó sì ṣe ní ijọ́ kejì ó re ìlú kan tí à ń pè ní náírì. àwọn púpọ̀ nínú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sì ń bá a lọ àti ọ̀pọ̀ ìjọ ènìyàn bí ó ti súnmọ́ ẹnubodè ìlú náà sì kíyèsí wọ́n ń gbé òkú kan jáde ọmọ kan ṣoṣo náà ti ìyá rẹ̀ ó sì jẹ́ opó ọ̀pọ̀ ìjọ ènìyàn ìlú náà sì wà pẹ̀lú rẹ̀ nígbà tí olúwa sì rí àánú rẹ̀ ṣe ó sì wí fún un pé. má sọkún mọ́ ó sì wá ó sì fi ọwọ́ tọ́ àga pósí náà àwọn tí sì ń rù ú dúró jẹ́ ó sì wí pé. ọ̀dọ́mọkùnrin mo wí fún ọ dìde. ẹni tí ó kú náà sì dìde jókòó ó bẹ̀rẹ̀ sí í ohun yìí fọ̀ ó sì fà á lé ìyá rẹ̀ lọ́wọ́ ẹ̀rù sì bà gbogbo wọn wọ́n sì yin ọlọ́run lógo wípé. wòlíì ńlá dìde nínú wa. àti pé ọlọ́run sì wá ibẹ̀ àwọn ènìyàn rẹ̀ wò. òkìkí rẹ̀ sì kàn ní gbogbo judea àti gbogbo agbègbè tí ó yíká àwọn ọmọ ẹ̀yìn johannu sì fi nínú gbogbo nǹkan wọ̀nyí hàn fún un nígbà tí johannu sì pe àwọn méjì nínú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ó rán wọn sọ́dọ̀ jésù wípé. ìwọ ni ẹni tí ń bọ̀ tàbí kí a máa retí ẹlòmíràn. nígbà tí àwọn ọkùnrin náà sì dé ọ̀dọ̀ rẹ̀ wọ́n ní. Ni Jòhánù Baptist rán wa sọdọ rẹ wípé ìwọ ni ẹni tí ń bọ̀ tàbí kí a máa retí ẹlòmíràn. ní wákàtí náà ó sì ṣe dídá ara ọ̀pọ̀lọpọ̀ ènìyàn nínú àìsàn àti àrùn àti ẹ̀mí búburú ó sì fi ìríran fún ọ̀pọ̀lọpọ̀ àwọn afọ́jú Jésù sì dáhùn ó wí fún wọn pé. ẹ padà lọ ẹ ròyìn nǹkan tí ẹ̀yin rí tí ẹ̀yin sì gbọ́ fún Jòhánù àwọn afọ́jú ríran. àwọn amókùnrin ṣáṣá aṣọ àwọn adẹ́tẹ̀ di mímọ́ àwọn adití ń gbọ́ràn à ń jí àwọn òkú dìde àti fún àwọn òtòṣì ni à ń wàásù ìhìnrere alábùkún fún sí ni ẹnikẹ́ni tí kì yóò kọsẹ̀ lára mi. nígbà tí àwọn oúnṣẹ́ Jòhánù padà lọ ó bẹ̀rẹ̀ sí í sọ fún ìjọ ènìyàn ní ti Jòhánù pé. kí ni ẹ̀yin jáde eré ìjùlọ ìwò ìfẹ́fẹ́ tí afẹ́fẹ́ ń mì ṣùgbọ́n kí ni ẹ̀yin ń jáde lọ yí wò ọkùnrin tí a wọ̀ ní aṣọ fẹ́lẹ́fẹ́lẹ́ wò ó àwọn tí a wọ̀ ní aṣọ ògo tí wọ́n sì ń jayé ń bẹ ní ààfin ọba ṣùgbọ́n kí ni ẹ̀yin jáde lọ yí wòlíì lóòótọ́ ni mo wí fún yín ó sì ju wòlíì lọ èyí ni ẹni tí a ti kọ̀wé nítorí rẹ̀ pé wò ó mo rán oníṣẹ́ mi síwájú rẹ ẹni tí yóò tún ọ̀nà rẹ ṣe níwájú rẹ mo wí fún yín nínú àwọn tí a bí nínú obìnrin kò sí wòlíì tí ó pọ̀ ju Jòhánù Baptist lọ ṣùgbọ́n ẹni tí ó kéré jùlọ ní ìjọba Ọlọ́run ó pọ̀ jù ú lọ. gbogbo àwọn èèyàn tí ó gbọ́ àti àwọn agbowó òde wọ́n dá Ọlọ́run láre nítorí a ti fi baptisimu Jòhánù Baptist wọn ṣùgbọ́n àwọn Farisí àti àwọn amòfin kọ ìmọ̀ Ọlọ́run fún ara wọn a kò baptisi wọn lọ́dọ̀ rẹ̀ Olúwa sì wí pé. kí ni èmi ìbá fi àwọn ènìyàn ìran yìí wé kí ni wọ́n sì jọ wọ́n dàbí àwọn ọmọ kékeré tí ó jókòó ní ibi ọjà tí wọ́n sì ń kọ sí ara wọn tí wọ́n sì ń wí pé àwa fọn fèrè fún yín ẹ̀yin kò jó àwa sì ṣọ̀fọ̀ fún yín ẹ̀yin kò sọkún nítorí Jòhánù baptisi wá kò jẹ àkàrà bẹ́ẹ̀ ni kò sì mu ọtí wáìnì ẹ̀yin sì wí pé ó ní ẹ̀mí èṣù ọmọ ènìyàn dé ó ń jẹ ó sì ń mu ẹ̀yin sì wí pé wò ó ọ̀jẹun àti ọ̀mùtí ọ̀rẹ́ àwọn agbowóde àti àwọn ẹlẹ́ṣẹ̀ ṣùgbọ́n a dá ọgbọ́n láre láti ọ̀dọ̀ àwọn ọmọ rẹ̀ gbogbo wá. Farisí kan sì rọ̀ ọ́ kí ó wá bá òun jẹun ó sì wọ ilé Farisí náà lọ ó sì jókòó láti jẹun sì kíyèsí obìnrin kan wà ní ìlú náà ẹni tí í ṣe ẹlẹ́ṣẹ̀ nígbà tí ó mọ̀ pé Jésù jókòó ń jẹun ní ilé Farisí ó mú òrùba alabasta òróró ìkunra wá ó sì dúró tì í lẹ́bàá ẹsẹ̀ rẹ̀ lẹ́yìn ó ń sọkún ó sì bẹ̀rẹ̀ sí í fi omijé wẹ̀ ẹ́ ní ẹsẹ̀ ó sì ń fi irun orí rẹ̀ nùúnù ó sì ń fi ẹnu kò ó ní ẹsẹ̀ ó sì ń fi òróró kùn án nígbà tí Farisí tí ó ń pè é sì rí i ó wí nínú ara rẹ̀ pé. ọkùnrin yìí ìbá ṣe wòlíì ìbá ẹni àti irú ẹni tí obìnrin yìí ṣe tí ń fi ọwọ́ kàn án nítorí ẹlẹ́ṣẹ̀ ni. Jésù sì dáhùn wí fún un pé. Símónì mo ní ohun kan í sọ fún ọ Mósè dáhùn wípé. olùkọ́ni máa wí. onígbèsè kan wà tí ó ní ajigbèsè méjì ọ̀kan jẹ́ ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta owó idẹ èkejì sì jẹ́ ní àádọ́ta nígbà tí wọn kò sì ní tí wọn ó san ó dáríjì àwọn méjèèjì wí nínú àwọn méjèèjì ta ni yóò fẹ́ ẹ jù. Símọ́nì dáhùn ó sì wí pé. mo ṣe bí ẹni tí ó dáríjì jù ni. ó sì wí fún un pé. o wí ire. ó sì yí padà sí obìnrin náà ó wí fún simoni pé. ìwọ rí obìnrin yìí èmi wọ ilé rẹ omi wíwẹ̀ ẹsẹ̀ ìwọ kò fi fún mi ṣùgbọ́n òun omijé ni ó fi ń rọ̀jò sí mi ní ẹsẹ̀ irun orí rẹ ni ó fi ń nù wọ́n nù ìfẹnukonu ìwọ kò fi fún mi ṣùgbọ́n òun nígbà tí mo ti wọ ilé kò dáàbò ẹnu fi kò mí ní ẹsẹ̀ ìwọ kò fi òróró pa mí ní orí ṣùgbọ́n òun ti fi òróró pa mí ní ẹsẹ̀ ǹjẹ́ mo wí fún ọ adarí ẹ̀ṣẹ̀ rẹ̀ tí ó pọ̀ jì í nítorí tí ó ní ìfẹ́ púpọ̀ ẹni tí a sì dárí díẹ̀ jì òun náà ni ó ní ìfẹ́ díẹ̀. ó sì wí fún un pé. adarí ẹ̀ṣẹ̀ rẹ̀ jì ọ́ àwọn tí ó bá jókòó ń jẹun sì bẹ̀rẹ̀ sí í rò nínú ara wọn pé. ta ni èyí tí ń darí ẹ̀ṣẹ̀ jì ni pẹ̀lú. ó sì dáhùn wí fún obìnrin náà pé. ìgbàgbọ́ rẹ gbà ọ́ là máa lọ ní àlàáfíà.